pé mo jẹ sọ díẹ̀ sí ni mo sọ pé ìfẹ́ Ọlọ́run náà lè rí mi tí mo dó síbi báyìí torí pé ẹ̀yin náà máa gbọ́ rédíò ẹ máa gbọ́ propaganda tó ń dọ̀rọ̀ ìkúnrẹ́ ọba ọ̀rọ̀ ọ̀fà rọ́ọ̀bùrì mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé alhamdulilayi alhamdulilayi rabilali mo ń sọ fún àwọn kábíyèsí táwọn náà rántí Abia State ni mo wà níjọ́ náà tí kìnìún ṣẹlẹ̀ à ń ṣe thanksgiving ní sẹ́nitọ̀ kan tí mo gba fóònù tó sọ wọ́n ti pa àwọn èèyàn wa ní Ifá mo kúrò ní ọ ní Abia mo kúrò ní sẹ́rímọ́nì yẹn ni mo dúró tí mo wá sí Ọ̀fà ni mo wá sí palace èmi yẹn níbi mo dé palace sef even gómìnà tó wáyé gómìnà tó débẹ̀ ibi tí ọ̀rọ̀ náà kárí mi lára tèmi àtẹ̀dé palace tá a bá nu bá kábíyèsí sọ̀rọ̀ tó nǹkan méjì ní kábíyèsí bèrè níjọ́ náà àkọ́kọ́ àwọn fẹ́ mobile àwọn fẹ́ station fún àwọn mobile àwọn dẹ̀ fẹ́ eh, eh, APC kìíní kò ṣe APC ẹgbẹ́ o APC <laughs> Harmattan Harmattan wàá ju kábíyèsí mo pé IG níjọ́ náà tí mo sọ fún pé nǹkan tí àwọn èèyàn ń fẹ́ ni tó lè sọ yẹ́sà yẹ́sà yẹ́sà títí ọ̀sẹ̀ kan tó fi gbé débẹ̀ òun ló sọ fún mi jọ náà pé inú àwọn tó ń pariwo kan náà nínú àwọn ọmọ wọn àwọn ọlọ́pàá ọlọ́pàá ń jọ nọ́mbà tù wọn pèrè kábíyèsí sọ pé ẹjọ́ ẹ bá mi sọ fún wọn kó má ti àwọn báǹkì wa wọn ṣe ti gbogbo báǹkì ní òmò àrùn wájú kábíyèsí náà mo pe gómìnà central bank níjọ́ náà má dán o bá ti báǹkì òmò àrùn má ti báǹkì ọ̀fà o ọ̀fà tèmi ni o má ṣe bẹ́ẹ̀ mo tẹ̀jú pẹ́lú ọlọ́run kò ti báǹkì ọ̀fà ìgbà àṣekúrò ń bẹ kò sí ìyọnu kò sí wàhálà àpàdà sí Àbújá IGBS máa bínú pé àwọn sẹ́nétọ̀ tá à ń yọ sẹ́nétọ̀ àwọn mẹ̀láyè àwọn ọ̀n bò òun lórí ní sẹ́nétì pé mo sọ mo sọ kọ́ máa bò ó ah, IG democracy là ń ṣe mo hmm. ò lè sọ kọ́ máa sọ̀rọ̀ tó máa ti dìde ó di òfin láti gbọ́ nǹkan tó máa sọ bí tíjà bẹ̀rẹ̀ pé mo ò ṣe tó mo ò dúró tó ni ìgbòlè báwo ni ara òun ṣe máa ṣubú kí lòun ṣe lè wá tó máa fi sí ibi tó ti bẹ̀rẹ̀ gbogbo kátikati ọ̀rọ̀ ìfàlẹ̀ ó ṣe é ṣe ó ṣe tó tó jẹ́ pé ó gbé lọ sọ́dọ̀ àwọn ààrẹ wọ́n jẹ́ kọ pé kò sí nǹkan tó kan gọ́fúnà kò sí nǹkan tó kan níbẹ̀ kò sí ọ̀rọ̀ òṣèlú ni pé àwọn tó ń bòun èmi ò yẹ mọ́ fún wọn láyè kan máa bòun ó dẹ̀ mọ̀ dájú pé kò sí nǹkan tó kan níbẹ̀ ọ̀tún mú pàtàkì kí n sọ tó kún ní pé àwọn ẹgbẹ́ kejì wọn fẹ́ máa fi ṣòro òṣèlú níbo dáìjì náà wà wà lẹ́nu gbólóhà lẹ́nu olórí irọ́ tí kò sódò wọ́n sọ pé mo ò lè kúrò bí kí n má sọ̀rọ̀ bẹ̀ sí nǹkan tó wà bẹ̀ torí ẹ̀ sọ pé àwọn tá a tẹ̀lé tá a ṣe wàhálà fún un tá tá náwó tá ṣe gbogbo ẹ̀ kọ́ tó fi sún wa ni la dúró tì ọlọ́run la wà mú dání agbọ́ ọlọ́run náà náà ilé tó ń bọ̀ pẹ̀lú pẹ̀lú inú ìgbà náà la máa mú kí la gbọ́ ọlọ́run ìlọ́kùn mú wá sí bíi kì má fẹnu sọ́wọ́ yẹn.